torí tíkẹ́ẹ̀tì tán fún ọ yẹn kò sú ọ ìkànnà fẹ́ ṣe fún bàbá yẹn. gbogbo àgbòye yìí sà. ìkànnà fẹ́ ṣe fún. fún pẹ́rẹ́sẹ́sà tíkẹ́ẹ̀tì tán wọ́n fún ní pàmárì yẹn sà. ìkànnà fẹ́ ṣe fún kó máa kó lọ kó parapọ̀ mọ́ àwọn Yorùbá. ìkànnà fẹ́ ṣe fún yẹn ò yé mi dára sà. ìkànnà fẹ́ ṣe fún bàbá yẹn ìkìbá àná ìṣe Fábíọ́lá. ayé máa ka tanra wa jẹ bá wí àkúbà wí ọ̀run là ń lọ gbogbo ètò ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè káàkiri tẹ́wọ́n máa dé ẹgbẹ́ ọ̀nà sójà tẹ́wọ́n máa dé àwọn kò sí bóyá má sọ ọlọ́sọ̀ ọ̀bọ̀ tí Tinubu ò bá mọ̀ sí wọn á ní Tinubu ṣèbọ́jọ́ ń ṣe ni ṣèbóhùn ló pàṣẹ fún wọn ṣèbóhùn ló pàṣẹ ní Àbújá ìjọ òun náà ti jẹ́ kí Tinubu pàṣẹ l'Àbújá so òun ni bàbá fi gbọ́dọ̀ jẹ́ kí kó wá clear ara ẹ̀ náà kóun náà clear ara ẹ̀. nǹkan tó gbé àwọn àbẹ̀gbọ̀n wọn láàárọ̀ yìí òun nípa fi hàn béèrè pé ta lè máa dìbò fún lọ́dún tó ń bọ̀ àbí ta lè rò kó máa wọlé àbí tẹ́yìn lò pé tó wọ́n náà bá ní kó dé orí àlééfà ìlú máa ní àyípadà sí dáadáa àyípadà rere máa bá orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ìbéèrè mẹ́ta ta torí ẹ̀wà báyìí láàárọ̀ ìkọ̀ọ̀kan ni ẹ ẹ ṣe mo dìbò fún ọlọ́run tó ní gbogbo ayé ẹ̀ẹ̀kejì ẹlẹ́ran ara kò lè ṣe kó má lò wá ẹran ara lò ní kálukú ṣe wá rí ìkẹta tẹ́ ń sọ yẹn mo sọ yorùbá kan lálàkọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tó bá ní ká ṣe àní Tinubu náà ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ torí Tinubu ò sọmọ́là kò sáúsá kò sọ tápà yorùbá wa ló ń sọ ṣùgbọ́n kí bàbá náà parapọ̀ kán wá kán parapọ̀ kán lọ bá wọn ṣe yorùbá nation so mi sọ pé anybody lè dúró Ni pé ní twenty twenty three for now Tora àti rí nǹkan kan àti rí pé election kan máa hold àti gbà pé election máa hold so ọlọ́run ni mo dìbò fún jọyìn. tọ́lọ́ bá wa kárí àrùn pé bóyá election wa hold tálẹ̀ yìí máa dìbò fún káàkọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé tálẹ̀ máa dìbò fún káyọ̀ pé ọlọ́run pé káyọ̀ election wáyé lọ́dún tó ń bọ̀ tálẹ̀ máa dìbò yín fún. mo dìbò fọlọ́run ọlọ́run nìkan náà mo dìbò fún sẹ́ẹ̀ torí òun ló ní gbogbo ayé òun ló ní gbogbo ayé òun nìkan mo dìbò fún tọ́lọ́wọ́ àdúgbò fọlọ́ ọlọ́run lè dìbò tọ́lọ́wọ́ sọ pé election hold talẹ̀ yín ló kò bí ọmọ àwọlé. Ah! tọ́lọ́wọ́ bá ní kẹ́ election hold ọlọ́run náà ló lè sọ pé kó hold Tinubu náà ló máa wọlé ṣùgbọ́n kí bàbá yẹn kú ronú sìn torí tíkẹ́ẹ̀tì tán fún ọ yẹn kò ṣúọ̀ ìkànnà fẹ́ ṣe fún bàbá yẹn. mo gbọ́ àgbòye yín sà. ìkànnà fẹ́ ṣe fún un presidential ticket tí wọ́n fún ní primary yẹn sà. ìkà náà fẹ́ ṣe fún kó máa kó lọ kó parapọ̀ mọ́ àwọn Yorùbá. ìkà náà fẹ́ ṣe fún yẹn ò yé mi dára sà. ìkà náà fẹ́ ṣe fún bàbá yẹn báwọn náà ṣe fún ẹni tá a gbógi okùn lé ògẹ́ ni kí bàbá kó fi okó bóyá kí òṣèlú tó tó nílà káyè tó tí bàbá gbọ́n dáadáa kọ́ strategy ara wọn. bí ti báwọn sà kọ́ strategy àti báwọn. Yorùbá lágbára gan-an ọgbọ́n gan ọgbọ́n nu ọgbọ́n ta wọn ò dẹ́ fira wọn lẹ̀ ṣé ẹ̀yin Yorùbá tó jọ́dá lẹ̀ nìyí nínú ẹ̀kọ́ la ti ń rí ẹ̀kọ́ tó àwọn kan tó ń kú òtán náà ń lọ PDP àwọn kan ń ṣe kinní kan kan ṣe gbá kan ọ̀daràn ní Yorùbá so kí bàbá mú rẹ̀ gírí bóyá kọ́kú padà pé kọ́kú lọ ṣe president Yorùbá nation ìyá sàn o bá a wí àákú bá a wí ọ̀run là ń lọ yẹn kán lè pe yẹn kan tí ò tásìkò. ṣùgbọ́n ẹni ìkà lọ fẹ́ lọ ṣe ọ̀rọ̀ ẹ̀ sì rí bákan lára mi pé ìgbà tẹ́wọ́ kọ́ tó wọlé primary yẹn gan sẹ̀ èyí tó pọ̀ jù náà Haúsá gan lọ́lọ́ ló ń sábàbí tó fi rí primary yẹn win sọ yá sọ pé ìkà lọ fẹ́ lọ ṣe fún wọn yìí ni kò yé mi bí ẹ ṣe ní bákan máa sọ pé látẹ̀ ọ̀dọ̀ àwọn Yorùbá tẹnudà rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ náà nìkan yẹn ti fẹ́ wáyé ni àbí báwo. kò síbi tí kò ti lè wáyé sáwọn Yorùbá àti tó jẹ́ Haúsá láàrin wọn ṣé wọn pawọ́pọ̀ àwọn kan láìkí Tinubu ní Kánò òun náà mo yọ pé ìtọ́pọ̀ jù náà haúsá ìlú ọlọ́gbìn lẹ́yìn. òun láti sọ pé ẹlẹ́ran ara kò sí bí ò ní lò wá ẹran ara máa lò yàn ẹni tá a gbójú okùn lé òjẹ́ ni agbá trust nobody. so kán rántí ìgbà tí bàbá wọn tó já bíọ́lá káwọn náà fọpọlọ ṣe. so strategize ẹ kọ strategize ẹ bíi báwo ní sìn. ìyẹn ni pẹ́ni tá a gbójú okùn lé òjẹ́ ni agbá kán sílàkàyè wọn lẹ̀ kán má gbára lé èèyàn kán má gbára lé anybody ṣùgbọ́n mọ̀ eh, ilé làbọ̀ sinmi oko àbọ̀ ọ̀rọ̀ ó tó fọmọlúàbí. adúgbò fọlọ alákọ̀ọ́kọ́ ẹni pẹ́ ìdìbò yín fọlọ ẹlẹ́ẹ̀kejì ẹ pé Tinubu ló máa wọlé tọ́lọ́ba lẹ́kẹ́ election wa sáyé ìkẹta ìbéèrè wa ni pé ṣé tọ́lọ́ba ń pé Tinubu ló máa wọlé ṣé àwọn ọlọ́ọ̀ máa lò sábàbí torí á ní pé ta lẹ́yìn rò pé inú àwọn tó ń díje tó bá wọlé Nàìjíríà máa ní ní àyípadà sí dáadáa àyípadà rere ọgbà ọ̀túnmọdé bá Nàìjíríà lápapọ̀ ìyẹn ta ló máa tún lò lọ́nà ìbéèrè kẹta tẹ́ ń béèrè ìgbọ́ ló máa tún lò láti tún ìlú ṣe. èmi ò mo sọ fún yín pé ó máa di ọjọ́ oṣù kẹjọ ọjọ́ kẹta ọjọ́ kẹta oṣù tó ń bọ̀. o tó ń bọ̀ kẹ tó lè gbọ́ ṣùgbọ́n ìtẹ́ ń béèrè yẹn mo ti sọ fún yín rí lákọ̀ọ́kọ́ pé ẹni tí ó bá máa sàn wá tó máa yí gbà wá padà òun ni kọ́lọ́hún fi síbẹ̀. ẹ ẹ adúpẹ́ fọlọ́ gbogbo nǹkan tẹ́ sọ fún wa ọ̀rẹ́ pé ẹ mọ aṣọ ayíbọ̀dà Tinubu díẹ̀ bí ẹlẹ́mà ìbúra mọ̀ lẹ́yà wọ́nà wọn lò bí ọlọ́dẹ ní pẹ́kẹ́ mọ̀ wọ́nà wọn torí ẹ̀ sọ pé bàbá kó ń súnmọ́ Awólọ́wọ̀ àmì Abíọ́lá pé káwọn sọ àtẹ̀jáde kọ́ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n aláǹkẹ́ka tó béèrè nípa àwọn òǹdíje tó kù kí lè rí sí àti kí lè lè sọ́n pa wọn kí lè mọ̀ nípa wọn kàbẹ̀rẹ̀ látòrí Àtíkù Abubakar. mi ò gbọ́mọ́là débi tí màá mọ ará oko gẹ́gẹ́ bí òye tẹ́ ń gbọ́ nípa wọn kílẹ̀ lè sọ nípa wọn tí wọ́n pọ̀ ṣe ìjọba ọdún mẹ́jọ ní Anambra ní pé ìlú yẹn ní àyípadà nǹkan kan kílẹ̀ yẹn rí sí gbogbo ilé. mi ì gbọ́ yíbò débi tí màá mi èdè tán sọ. èdè tán sọ kọ́lá bèrè lọ́wọ́ yín nǹkan tẹ́ rí sí dáadáa. òun ni mo sọ pé mi ì rí sí rárá ni báwí àkúbáwí ọ̀run là ń lọ mo rí sí ọ̀rọ̀ Yorùbá ẹni tó gbédè mi òun la ṣe àváìsí wọn bàbá wa. ìgbà tẹ̀ gbìyànjú láti sọ fún wa sí pé ọ̀rọ̀ Yorùbá ìwọ ló jẹ yín lógún yín ló jẹ yín lọ́kàn òun ló jẹ mí lógún o bọ nàìjíríà lápapọ̀ láyé lè tà sọ yìí. òun náà ni àpapọ̀ náà ni èmi wá bá yíyan lẹ́kọ̀ọ́ ìjà ọ̀pẹ́ yìí kó papọ̀ mi ìmọ̀ mi ìgbà haúsá débi tẹ́ bá ní kí n sa haúsá mi ìgbọ́ ibo débi tẹ́ bá ní kí n sọ ibo kí la jọ ń sọ yìí. mo àárín kẹsàn-án ni wọn nǹkan ìṣe sí wọn. mi ìfẹ́ ṣe sí wọn ẹ wo ṣe sí mi ìfẹ́ ṣe sí wọn ẹ wo ṣe sí tiwa. prófáìlì wọn la ní fún wa mi ìfẹ́ mọ̀ wọn ara torí ìdí tí mo ṣe fẹ́ mọ̀ wọn máa yé yín lákọ̀ọ́kọ́ ẹ wo ẹ wo kíkí wa ẹ wa ó mà lápọ́nlé ẹjọ́ ohun tí èmi lè sọ lórí ẹ̀ ni pé mi ì mọ nǹkan kan pa wọn àtòbí o àti Àtíkù ah, mi ì mọ̀ wọ́n rí Peter Obi àti eh, Àtíkù Abubakar àti Peter Obi àti eh, Àtíkù Abubakar eh. mi ì mọ̀ wọ́n ṣùgbọ́n ẹni tó ń ṣe wá problem ta nílẹ̀ Yorùbá ni mo fẹ́ sọ fún yìnyẹn mo sọ Yorùbá kan lẹ́ẹ̀kan gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ mo náà mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹ ti get ṣùgbọ́n mo ẹni tó tọmọ ẹni bá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ yẹn tí ò bá gbèdì yẹn dúró àá bá wí káwọn bá filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì hmm, kí bàbá náà padà wálé dáadáa kán tún lè ṣe kí o gbẹ léwà òkè. bí ìmọ̀ràn wo lè wá lè fún bàbá sí torí ó dàpọ̀ ọ̀rọ̀ bàbá ló jẹ́ yín lógún jù àti ọ̀rọ̀ Yorùbá bóyá kó fi tún lè ṣe àbí kó fi padà wálé yẹn kí ìmọ̀ràn wo lè fún eh, àmọ̀ràn tá a lè fún bàbá ni pé bí gbogbo ìlú yìí ṣe lọ kò sí ti bàbá wà ní abẹ́ òkùnkùn ẹ̀ kò sí ìtí bàbá ò rí. kò sí ìtò ṣókùnkùn sí wọn. kò sí ìtò ṣókùnkùn sí wọn kò dẹ̀ sí pé nǹkan kan ń ṣẹlẹ̀ tí wọ́n pé kò síbi tí bàbá ò ní ọmọ sí ká sọ pé ẹ má ká sọ pé ní ilẹ̀ Yorùbá yìí nìkan ní orí ní Nàìjíríà kò síbi tí bàbá ò lọ́mọ sí torí ọmọ ọ̀pọ̀ òṣèlú wọ́n ní inú òṣèlú wọ́n wọ inú òṣèlú omi òṣèlú náà fi bí wọn etiquette kọ́ wá wo ìsàlẹ̀ kan kan wò sàlẹ̀ kan má wòkè kan ò pé kí ló ṣẹlẹ̀ nísàlẹ̀ wa ń bí káwọn náà fi ọgbọ́n gbé tó bá lo làákàyè yẹn tí bàbá bá lo làákàyè sorry to say tí bàbá bá la làákàyè yẹn so ó ṣeé ṣe kínú àwọn ọmọ Yorùbá gan tún yí padà lọ́pọ̀lọpọ̀ kan tún lè ṣe torí tàbá tún lè ṣe a lè tún ta ṣe o ká tún lè ṣe kí ilé lè sàn wá nígbà tó bá lé wa wálé ilé á lè sàn wá. ẹ ṣeun gan tí bọ̀ èmi tún rò pé bóyá tún lè bá yọ̀yàn náà díẹ̀ ó rà àtúnṣe wò lẹ́rù pé bóyá wọ́n lè ṣe. ọmọ Yorùbá ní gbogbo wa ọ̀pọ̀ ọ̀rọ̀ kọ́ ni solution àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá ti dénú àdó didi ìwọ̀nba ọ̀rọ̀ ti tó fọmọlúàbí kán wálé kán tún lè ṣe àbújá tó ń sọ ẹ̀kọ́ ni ṣàbújá lórísun wa níbí yìí ni ayé báyìí ká tanra wa jẹ bá wí àkúbà wí ọ̀run là ń lọ gbogbo ètò ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè káàkiri tẹ́wọ́n máa dé ẹgbẹ́ ọ̀nà sójà tẹ́wọ́n máa dọ̀wọ́ ẹgbẹ́ ọ̀nà sójà kò sí bóyá máa sọ ọlọ́sọ̀rọ̀ bọ̀ tí Tinubu ò bá mọ̀ sí wọn á ní Tinubu ṣèbọ́jọ́ ń ṣe ni ṣèbóun ló pàṣẹ fún wọn ṣèbóun ló pàṣẹ ní Àbújá ìjọ ọ̀nà ti jẹ́ kí Tinubu pàṣẹ l'Àbújá so ni bàbá fi gbọ́dọ̀ jẹ́ kí kó wá clear ara ẹ̀ náà kóun náà clear ara ẹ̀ bó ṣe rí gan nìyẹn. ẹ ṣe ń gbọ́n wow ẹ ṣe sàn ẹ kó àtọ́tọ́ ni bàbá wa eléyìí tó kàn bẹ́ẹ̀ gan nísìnyí pé torí òun gan ni kò yẹ kí n ti béèrè eléyìí látàrọ̀ gbogbo nǹkan tẹ̀ sọ bẹ́ẹ̀ pé nǹkan tàbí bẹ̀rẹ̀ náà ni olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn wọ́n sì Sunday Igboho àgàn sọ gbà tí bọ́ǹbù ọ̀wọ̀ tẹ́mẹ́nuba lẹ́ẹ̀kan ṣẹlẹ̀ wọ́n pèsè bí nǹkan táwọn ń rí tí èèyàn púpọ̀ ò rí táwọn tó dẹ̀ ń jà fún Yorùbá nation òun ló ń ṣẹlẹ̀ yìí sókèlè á rí sí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn wọ́n sì Sunday Igboho torí tó pọ̀ jù náà àwọn ọmọlẹ́yìn ọ̀gán retí wọn pé ẹ̀kọ́ tó padà sí Nàìjíríà gbogbo ọ̀rọ̀ yìí gan yìí wa bá àná ọ̀bẹ kẹ bá ọ̀nà ẹ̀sà. tó ní wá sí nàìjíríà ìgbà tí ṣe pé ẹ ìlà ló kọ sójú ìlà ni gbowó kọ sójú ẹ gbọ́n táwọn àgbàlagbà yorùbá sọ ọ̀nà ọmọọba kì í jagun bí ẹrú ọmọọba ò ní jagun bí ẹrú èèyàn lo wisdom tàbá ó dàbí sójà tó ń jà lójú ogun náà ni ó gbọ́dọ̀ lo wisdom torí tí bá lò ogun á gbé lọ. ẹni tó bá jagun díẹ̀ a padà sẹ́yìn á retreat á tó mm-hmm. tẹ̀síwájú. torí tí ò bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ó bá ròyìn ogun ẹni tó rí ẹni tó rí parí ogun ló ròyìn ogun. àkíkà. ó ti yẹ yín ẹni tó rí parí ogun òun ló mm-hmm. ròyìn ogun òun ṣojo ọgbọ́n níjà torí ta bá ti kọ́lẹ̀ níjà ó máa mọ̀jà jù wá lọ mm. yorùbá ní akin kọ́lẹ̀ níjà tẹ́ bá wọn bàbá wa àtijọ́ tó bá ń ta ọwọ́ máa ká ọya yorùbá yìí wọ́n wá mú ẹ̀yìn wọn wá fi wọn ra wọn wọ́n wá ka yo wọn so ìyẹn ni pé ta bá ń jà ẹ̀yìn ọwọ́ la máa fi wọn ra wa àní fojú ọwọ́ wọn ra wa so kò ń ṣojo at any time nínú ìrìn àjò ẹ̀ ọlọ́run ó ṣọdẹ nàìjíríà at any time ọlọ́run á ṣọdẹ nàìjíríà tọ́rọ ọ̀rọ̀ ti ní ojútùú. ẹ pé ìgbàkigbà nìkan wọn lè padà sí ilé padà wálé. lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni ó ń ṣèlú ẹ̀ bẹ́ẹ̀ ni ó ń ṣèlú ẹ̀ nàìjíríà náà nílùú ẹ̀. ó túmọ̀ sí nǹkan sọ lẹ́ẹ̀kan ni pé àkẹ́kọ̀ọ́ lẹ́yà ṣé àwọn Nàìjíríà àmì tí wọ́n bá gbogbo àwọn xmen àwọn militant jà tí tọ́ọ̀rù tọ́ọ̀rù wọn ṣẹ́gun láti jọjọ́ ṣé àwọn yìí kọ́ àwọn àwọn yẹn kọ́ ọ̀lẹ́ níjà ni a máa wí ni àbí báwo ni sà. wọn kọ́ ọ̀lẹ́ níjà ni àti pàwọ́ra là ń ṣe ra wa àwa ara wa náà ni fọ́máǹtì tó lọ ń sọ̀rọ̀ fún Ọlọ́run Nàìjíríà mo sọ pé Yorùbá gbogbo ẹ mo sọ pé èdè tí n bá gbọ́ wọn má bí mi pa ọ̀rọ̀ gbèsè ayé ẹni yẹn èdè tí n bá gbọ́ ẹ ẹ ẹ ẹ bí mi lè ọ̀rọ̀ Tinubu mo fara balẹ̀ yànnàná ẹ tún bí mi lè go ẹ bí mi lè Peter Obi ń mú ìgbọ́ yíbò ẹ bí mi lè Àtìkù mi ìgbọ́ mọ́là. báwo à ń rí gbogbo àwọn nǹkan tó náà ti ṣe sẹ́yìn à ń rí à ń kà ní òwe ìròyìn à ń gbọ́ káàkiri. ọlọ́wọ́ bá wọn yanjú ẹ o ọlọ́wọ́ bá wọn yanjú ẹ o ti ọmọ ní oníṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì ẹ rí pé mo tún tẹnu mọ́ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ gbòwo ẹnu ẹ wò ẹ má sọ èyí pọ̀ jù ẹ jẹ́ ká ṣẹlẹ̀ ní ìtò ṣẹlẹ̀ ní Badagry ní Badagry níwájú Buhari Estate wọ́n mọ́tò já kínní já náà mọ́ mọ́tò lẹ́nu ni mọ́tò màálù já náà mọ́ mọ́tò lẹ́nu wọ́n dẹ̀ rí i pé kọ̀ǹdọ́tọ̀ mọ́tò yẹn wọ́n pa ṣé inú ẹ̀ làwọn máa ṣe lọ ìgbà la fẹ́ kó mbẹ́. èmi ló bí wíyá ọ̀nà ìbàdàn expressway lọ́dún ti ṣẹlẹ̀ ni ṣé Badagry ni. Badagry ni níwájú Buhari estate kan. tọ́lọ̀ ṣẹlẹ̀ ní uh, bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. ní Buhari estate Badagry ni àwa ń tanra wa jẹ ẹ jẹ́ lọ síbi tá à ń lọ ẹ má jẹ́ ká máa